الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل ومن يتق الله يجعل له من أمره يسرا عباد الله فالغاية من خلق الإنس والجن توحيد الله عز وجل وتذلل وتضرع لله عز وجل قال الله تعالى وما خلقت الجن إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد مما افترضته عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه رواه البخاري ومن أفضل العبادة عباد الله صوم التطوع فالصائم أجره على الله عز وجل قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى والذي نفس محمد صلى الله عليه وسلم بيده لخلوه فم الصائم أطيب عند الله من ريح المسك وللصائم فرحتان يفرحهما إذا أفطر فرح بفطره وإذا لقي ربه فرح بثوبه متفق عليه والصيام تشفع للعبد يوم القيامة قال النبي صلى الله عليه وسلم يشفع الصيام والقرآن للعبد يوم القيامة يقول الصوم أي رب منعته الطعام والشهوة فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان رواه أحمد وللصائم باب خاص إلى الجنة قال النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون ولا يدخل أحد غيرهم ولا يدخل منه أحد غيره يقال أين الصائمون فيقومون فيدخلون فإذا دخلوا أغلق ولم يدخل منه أحد غيرهم متفق عليه وفي رواية ابن خزيمة فمن دخل شرب ومن شرب لم يسمع أبدا ومن أفضل الصيام التطوع عباد الله الصيام في هذا الشهر المبارك شهر شعبان قالت عائشة رضي الله عنها كان النبي صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيته استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه شعبان متفق عليه وقال أسامة ابن زيد رضي الله عنهما قلت يا رسول الله لم أرك تصوم من شهر من الشهور ما تصوم من شعبان فقال النبي صلى الله عليه وسلم ذات شهر يقول الناس عنه بين رجب ورمضان وهو الشهر الذي يرفع فيه ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم البدع التي أحدثها الناس في هذا الشهر المبارك تخصيص منتصف منتصف هذا الشهر بصيام أو قيام أو احتفال لعدم ثبوت ذلك عن النبي صلى الله عليه وسلم وقد قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد ولكن يجب ان يكون هناك اشياء اخرى في المسجد الاسلام ṣe wá jẹ́ ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo àgbáńlá yìí pátá ìkẹ́ àti ìgẹ̀ náà kí wọ́n bá àwọn ará lé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ajá bá tó tẹ̀lé ojú ọ̀nà àwọn títí di ọjọ́ ìgbẹ́jì àkùnyára. ìbẹ̀rù náà bá ó jẹ́ ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. títí nǹkan tí ọlọ́run bá paláṣẹ á ti jìnà sí gbogbo nǹkan tí ọlọ́run bá sọ torí pé ẹni tí wọ́n bá fẹ́ rọ náà bá ọmọ bá sáré wípé wọ́n ti gbogbo àlámàrí rẹ̀ ní ìrọ̀rùn ìrọ̀rùn ní àlámàrí rẹ̀ yóò máa bá dé kí ọlọ́mọ bí ó jogún ìbẹ̀rù rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. ẹ̀rú ìsìn ọ̀nà lẹ́yìn ní iyèméjì ọlọ́mọ bá ti jẹ́ ká máa. àbí àlejànú ọlọ́run bá ṣe pé ó ń dẹ́wà èsè pé kálíwá sàǹfààní fún nínú ilé ayé tá a owó wa kò káàtà bí kò sí pé àwọn àwọn kò káàtà sí ọmọ ọba ọ̀sán àná ọ̀sán àlá. nǹkan tó ń tìtorí rẹ̀ dáwà òun náà ní kálíwá jọ́sìn olórí jọ́sìn òun náà sì ní ká sí ọmọ ọba ọ̀sán àná ọ̀sán àlá ní ọ̀kan. yẹn ni pé ká má mú orogún pẹ̀lú ọlọ́run bá ká má pe nǹkan míì ká má gbára yàtọ̀ sí ọlọ́run bá wọn sàánà wo wọn sàánà. ìjọ ti yìí ọlọ́run pé ti rẹ̀ dá wa tí a sì gbọ́dọ̀ mójútó dáadáa ṣùgbọ́n ìjọ ti ọlọ́run bá wọn èyí tó ti téèyàn gbọ́dọ̀ mẹ́sàlá yìí pé yálà nírun ni láwẹ̀ ni nísàlá ni ní hajj ni àti gbogbo àwọn kẹsí ọlọ́ọ̀bá wa sùhánù wàtálá tó ti lọ́wọ́ àyàn tá a gbọ́dọ̀ má ti àwọn àjọ kẹtẹnu àwọn àjọ kẹtẹnu wà lábí tí rẹ̀ bẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá wa sùhánù tó ti pé kò sí lọ́wọ́ àyàn ṣùgbọ́n kí ládàá wa àti bí ọlọ́wọ́ ti nífẹ̀ẹ́ sí wa bí yóò ti pọ̀ tó bẹ́ẹ̀ lọ́jọ́ sí pé ọ̀nà ọba fi fẹ́ ká máa ṣe. Ànábi wa Muhammad ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ sílẹ̀ nínú hadith èyí tẹ́ wà nínú sàkéyò ìbùkárí tí ìkẹ́lára rabi pàtàkì rẹ̀ tí orúkọ rẹ̀ jẹ́ abóhùrẹ́ ìlà ọjọ́ ọlọ́wọ́ ní ọgbà wàrà. Ànábi sọ́kọ̀ wà wàrí wọ̀ sílẹ̀ ọgbà wà láti ọ̀dọ̀ ọ̀nà pé ọ̀nà ọba ọ̀sùn àárẹ̀ wà sára عاد لي وليا فقد آذنته بالحق gbogbo ẹ tí wọn bá mú àwọn àyò mi àwọn ọrẹ mi wọn bá mú wọn lọsàá gbọgbẹ pé okùn mi tí wọn gbà tó ṣe pé ogun àti ọ̀tẹ̀ ló gbé pẹ̀lú wọn ọlọ́run ṣàhánà wàtàrà bẹ́ẹ̀ pé wọ́n ti kéde ogun pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀ ìyẹn ni pé òun lòun ó gbèjà ẹ̀ńtọ́jẹ́ olólùfẹ́ wọn àyò òun bóòlù yẹn tó wá di àyè ọlọ́run ọlọ́run bá wà lákàlẹ̀. tó ìtúsí èsì náfìlà ẹ̀rí pé náfìlà yóò jìnà sí wẹ̀ níbẹ̀ nígbà tó ti fi ọ̀ràn yẹn gá kò mójútó. ìpele àkọ́kọ́ sèyàn fi di àyè ọ̀nà ọ̀nà ní ti pàápàá oníkéyàn ó mójútó àwọn ọ̀ràn yẹn rẹ̀ kó tó wọn máa ṣe onílànà àwọn náfìlà ọ̀nà ọ̀bá wa sùhánù ọ̀tara ọwọ́ ń sọ fún ọ yìí pé ẹ̀rọ òní máa yẹ̀kọ̀ ní tò ní tí ọ lọ́sọ́dọ̀ wọn náà lọ sùhánù ọ̀sálà títí tó wọn fi alẹ́fẹ̀ látara ìdí rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ lọ́pọ̀ nípa ipe kò fi máa lọ́ràn yẹn nìkan. àpẹẹrẹ tí yóò fi wá mi pé òun ti nífẹ̀ẹ́ pé ọ̀nà ọba ti nífẹ̀ẹ́ òun òun ti di àyè ọ̀nà ọba ní ti pàápàá òun ti yàtọ̀ sí àwọn ẹ̀dá yòókù òun ni pé ọ̀nà ọba fẹ́ pé ìtìfín gbọ́nà òun ọ̀ padà di sọ́ra yẹn ìyẹn ní pé kò ní máa tọ̀ kankan àyàfi nǹkan tó bá jẹ́ nǹkan àlẹ́ nǹkan tí ọlọ́ọ̀bá tí ó ti lẹ́tọ̀ọ́ fún kọ́gbọ́ iná máa fi sí gbọ́ òní máa fi sí gbọ́ orin òní máa fi sí gbọ́ ìgbọ́kúgbọ́ àtẹ̀lé tó fi mọ̀ yí pé ó ti di ẹ̀sọ́ náà wá nífẹ̀ẹ́ sínú. bákan náà ojú rẹ̀ òun ó di ojú rẹ̀ débi pé kò ní lè fi máa wo ìwòkú nǹkan tí ọjọ́ ìkéwọ̀ kò máa wò yálà lórí tẹlifíṣàn ni o lójú títì ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kọ̀mẹ́ síbẹ̀ ọwọ́ rẹ̀ kò ní níbi gbà kankan mọ́ ju nǹkan tọ́já sí pé kò ní dé ìbàlẹ́jọ́ aburú fún tọ́bàdé ọjọ́ kan ìyá àti àmà. bákan náà ẹsẹ̀ rẹ̀ kò ní fi rìn lọ sí ní kàmàrà kò ní fi rìn lọ síbi à ń ta pẹ́pẹ́ àbí à ń gba owó èlé. nígbà tó bá wá dì báyìí irú ẹni nǹkan lọ́wọ́ mi ní irú ẹni aburú èèyàn àbí kó wọ́n máa fún ní kéèyàn ti di sí ọba ní ti pàápàá òlélẹ́ yìí ṣùgbọ́n àwọn yìí ó kó nira ìbọ́jà wẹ̀ wọ́n bẹ̀ ìbọ́jà èyí tọ́jọ́ náà fílà àti hajj wà mẹ́. èyí lára àwọn atọ́wá sí pàtàkì jùlọ òun náà ní náà fílà rò kí o súnmọ́ náà bá wa taala yóò ní dásí pé àwẹ̀ nìkan ó yọ màmá bí kò sí pé yóò tún máa gba àwọn àwẹ̀ míì yàtọ̀ sí àwẹ̀ torí pé anabi wa muhammed ọ̀sán àwọn. bàtàbàtà sẹ́yìn ó rí níbi kọ́ gbáwẹ̀ tí ì sáwẹ̀ ọ̀mọ̀dán tó ti jáde pé yìí náà pọ̀ púpọ̀. lára àwọn lára sẹ́yìn àmà rí bí pé ó gbáwẹ̀ ọlọ́ọ̀bà ọ̀sán àrùn ọ̀sálá tí ì sẹ́ ọ̀mọ̀dán nìkan ànábi sọ́kọ̀ lọ́wọ́ àìkọ̀sẹ́lẹ̀ ó ní bí ọlọ́ọ̀bà ọ̀sán àrùn ọ̀sálá sẹ́yìn gbogbo tí ọmọ ànábi ádám fi ẹ̀ ní ó lè máa ládá tí ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwẹ̀ òun nìkan ló ní. kọ̀sẹ́nì kan tó lè sọ pàtó wípé lára tó wọ́n fún aláwọ̀ ni. ládàá rẹ̀ ò ní gbèdéke. kí ló fà á torí pé ó fi oúnjẹ àti mímu àti adùn ó fi ilẹ̀ ní tìtorí tọ́nà ọ̀nà ọ̀sán àná ọ̀dàlá tó ti á ti pé tọ́kọ́ wà ní ọkọ̀ ọ̀rọ̀ yàrá rẹ̀ tọ́jẹ àbí tó mu tọ́kọ́ ọ̀dà tó sọ pé ọ̀tẹ́lì kankan tí ó mà àfi òun náà bá ọ̀tún àná wà sáadà. ó ń pè nǹkan yìí láàrin òun àtọ́ náà bá yín torí pé adáwẹ̀ pọ̀tẹ́ tí ma alọ́gbàwẹ̀ ìjànàjọ́ náà bá ẹ̀tọ́ kírun àmọ̀ ìgbó kírun ẹ̀tọ́ lọ sí hajj àmọ̀ kò sí hajj. ṣùgbọ́n àwẹ̀ àárín èèyàn àtọ́ náà bá wọn sùn àná òun wà sáadà nìkan. alẹ́ mi sọ́kọ̀ wà lọ́sẹ̀lẹ̀ ó ní pé ọlọ́wọ́ ṣe pé àwẹ̀ tẹ́ rí wọn kì í máa sí gàgà fún yàn kúrò níbi kọ́ wọ iná ni. tó bá di ìgbà sẹ́ni kọ̀ọ̀kan yín gbà rẹ̀ yálà àwẹ̀ ọ̀ràn yẹn ni o àbí gbà rẹ̀ náà fìlà koríko sọ ẹnu rẹ̀ kọ́mọ́ sọ̀tọ̀ kó sọ kọ́mọ́ ja ìyàn ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọ̀ láti sí kọ́mọ́ sọ bí kò sí pé tí ọmọ jáde lẹ́nu ẹ̀wọ́ náà ni ìrántí ọlọ́run ọ̀rọ̀ sọ̀hánà wọ̀sán alẹ́mi sọ́kọ́ ọmọ àlùfẹ́lẹ̀ ó ní pé ó ń búra pẹ̀lú o tó kí ẹ̀mí òun wà lọ́wọ́ rẹ̀ títí ọlọ́wọ́ sàhánù ọ̀tàlá o ti máa jáde lẹ́nu aláwẹ̀ látara wípé èèyàn kọjẹun fún àsìkò tó pẹ́ ẹ̀ríkẹ́ni ó change àwọn orúkọ máa jáde alẹ́mi sọ́kọ́ ọmọ àlùfẹ́lẹ̀ sọ pé òun yẹ ọlọ́lá ọlọ́run bá sì nífẹ̀ẹ́ sí púpọ̀. ọ̀dà níwájú ọlọ́ọ̀bá ju òun àdìsíkì lọ. aláwẹ̀ ó ní ìdùnnú méjì wa yọ wà fún ìdùnnú àkọ́kọ́ nígbà tó bá fẹ́ sínú yóò ṣe rẹ̀ yóò dùn pé òun yìí já tọ́wọ́ sì tún di ọjọ́ òkè àmà tó bá pàdé rẹ̀ inú rẹ̀ yóò tún dùn ìgbé ọlọ́ọ̀bá tẹ́wọ́ gba àwẹ̀ níbi kéèyàn láti gbà àwẹ̀ náà fílà yàtọ̀ sí àwẹ̀ ọ̀mọ̀tọ́ tó tí ó ràn yàn àlébi tó kọ́ wọ́n wọ́n ẹ̀rọ tó nà fẹ́ ní àwẹ̀ lára àṣẹ tí ó sì gbẹ̀dọ̀ bá di ọjọ́ gbé dàbí àmì. kẹ́wọ́n ti já sí pé lára tí ó sì gbẹ̀dọ̀ ní Al-Qur'an wà àlébi tó kọ́ wọ́n ẹ̀rọ tó nà nínú hadith sí ìmáàmù Ahmad gbà wá àlébi sọ yìí pé àwẹ̀ àti Qur'an wọ́n sì gbẹ̀dọ̀ bá di ọjọ́ gbé dàbí àmì. pé ẹni yìí èrè ọlọ́run ọmọ fi ẹ̀jẹ̀. àníbi ní bọ́lá ti ọjọ́ ìpele àkèyàmà àwọn ọ̀sẹ̀ pé èrè ọlọ́run èmi ni mo kọ́ tí ẹni yìí kó lè jẹ tó sì lágbára kọ́ jẹ ó lówó lọ kì í ṣe títà ìlówó lọ́kọ́. mo sì kọ́ tí kò lè di adùn rẹ̀ nípa pé kó súnmọ́ ìyàwó ẹ̀. lágbára bẹ́ẹ̀ èmi náà fẹ́ sí lórí lónìí jẹ́ kí n lè sì bẹ́ẹ̀ rẹ̀.

lọ sínú àjẹ́nà kí ọlọ́run àti oúnjẹ kí á wà nínú ọ̀nì tí quran àti àwọ̀ yóò ti pẹ̀lẹ́ wájú ọlọ́run ìgbà bí a. bákan náà lára ọlá tó tún wà fún àwẹ̀ tí èyí ti àwẹ̀ ọ̀mọ̀dọ́n pé èèyàn kan fínúfínú èèyàn gbá àwẹ̀ fún ọlọ́run bá sùhánù ọ̀sálà yìí pé ilẹ̀ kọ̀tọ́ yàtọ̀ sí gbogbo àwọn èèyàn bátá táwọn ọ̀bà wọ àlìjẹ́nà òun ni aláwẹ̀ ọ̀bà wọ àlìjẹ́nà tí orúkọ rẹ̀ jẹ́ àròyìn àdéhùn tí ó kù òun náà ni ọ wà ní tí ń tọ́ka sí ọ̀la èyí tí ó wà fún ìmọ̀ àgbàwẹ̀ èyí tó jẹ́ bàbáwà tó ṣe pé lára àwẹ̀ tí ó jẹ́ àwẹ̀ tó yẹ máa sojú kòkòrò rẹ̀ tí èsì àwẹ̀ rọ̀mọ́tọ́n òun náà nínú oṣù táwọn yìí yẹ ní oṣù ṣàbẹ́ẹ̀ á ti bẹ̀ láti jọ túwìsì oṣù tí àwọ̀ yìí àwẹ̀ oṣù kan sáré yẹn ni pé ọwọ́ abẹ́rẹ́ láti ìbẹ̀rẹ̀ oṣù ọwọ́ kọ̀ǹkìtì rẹ̀ àyàfi ọ̀dọ́n ìyẹn tọ́ka sí àwẹ̀ èyí tó gbajúmọ̀ ilẹ̀ yorùbá wà ẹgbẹ́ tí kásẹ̀ lẹ́ni sí àwẹ̀ arúgbó tí wọ́n gba ọjà tán ó tún gba ṣàbáta wáyé ó tún á fi ọ̀mọ̀dọ́n lè yí ọ̀lẹ́ tẹ́lẹ̀ òótọ́ èyí fi wọ́n júwe ọlọ́ọ̀ni ṣùgbọ́n ìwọ́n júwe ọlọ́ọ̀ni islam ó tún gbọ́dọ̀ wà ní ìbámu sí

gbàgbé àdébí sọ́kọ́ láàbò sílẹ̀ nínú oṣù ṣàbẹ́n ọ̀pọ̀ ju àwọn oṣù mi lọ tí tọ́ka sí pé kéèyàn oṣooṣù kòkòrò láti gbàwé nínú oṣù tá a wà yìí lọ́pọ̀ ìyẹn fi kọ́ sí àdébí sọ́kọ́ láàbò sílẹ̀. lára ẹni tó tún pé pẹ̀lú ànábì tọ́jọ́ lólùfẹ́ rẹ̀ ó ní ọ̀sán ọmọ sẹ́yìn ó ní pé ọ̀sán fún ànábì sọ́kọ́ láàbò sílẹ̀ jọ tó ti máa ń gbàwẹ̀ nínú oṣù ṣàbán ìta wọ̀nyí ó yàtọ̀ sí bó máa ń nínú oṣù yẹn pé àwẹ̀ tó o máa ń gbà í máa ń pọ̀ púpọ̀ nínú oṣù yìí ẹni pé ẹni tí ọba fẹ́ sojú kòkòrò dáadáa látàrí ìyẹn bá rìn yẹn máa ṣàkíyèsí báwo ni ìṣesí ẹ̀ tó o sáré sọ pé o ṣàkíyèsí látọ̀dọ̀ tó ń bọ̀ ìtọ́fàní pé oṣù ṣàbáǹ tó yìí oṣù kan ní táwọn èèyàn tí ó ti fọ́nú fọ́ra ìyẹn ní pé tí wọn ọ̀pọ̀ lọ́kọ́ wà ń bẹ́ẹ̀ ọ wà láàrin rọ́jà àti ọ̀mọ̀dọ́wà rọ́jà lóṣù tá a lò lọ ṣàbáǹ lóṣù tá a lò lè sí tí ọ̀mọ̀dọ́wà ìgbà yẹn làwọn màláìkà máa ń lọ jábọ̀ fún ọ̀nà ọba ọ̀sùnmọ̀hánà ọ̀tàlá nípa tẹ́ táwọn èèyàn délé ayé ṣe. torí pé àwọn màláìkà wọ́n ní àsìkò tí wọ́n máa ń jábọ̀ fọ́nà ọba lójoojúmọ́ lásìkò àṣùbà àti àsìkò àdásẹ́rì. bẹ́ẹ̀ wọ́n ní àsìkò tí wọ́n máa ń jábọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ìyẹn níjọ́ monday àti thursday lápàdà máa sọ lọ́jọ́ wájú pẹ̀lú gbọ́dọ̀. bẹ́ẹ̀ ló ti jásí pé a tún nígbà tí a tún máa ń jábọ̀ ní ọdọọdún iná ní oṣù tá a wọ̀ yìí. àlejò tó mọ̀ ọ̀rọ̀ tó náà wá sọ pé òun wá fẹ́ kó ṣe yí pé nígbà tí wọ́n bá jábọ̀ oṣù yìí kí òun wà lẹ́nu tó máa lásìkò gbà náà kí ládá èyí tí ó wà fún òun kó tó lè níwájú ọ̀rọ̀ ọ̀sùn agbára mi. ṣùgbọ́n látara gbígbàwé àdébí sọ́kọ̀ àlọ́sọ́lá bíi àti àwọn ọlọ́tòrinlẹ̀ àwọn míì tó wá fi àdádálẹ̀ tí wọ́n kún eléyìí ti tó. àdébí sọ́kọ̀ àlọ́sọ́lá ó ti jẹ́ ká máa pàtàkì tọ́wọ́ àkóso yìí. ṣùgbọ́n látara wípé èèyàn fẹ́ máa èyí ọ̀sán ju ọ̀sán lọ àwọn míì wọ́n tún wá kó nílànà àdádálẹ̀ wọ́n tún kó wọnú sórí tí o sí lára ẹ̀ lára ẹ̀ ní pé tóṣù bá ti dá méjì àwọn míì gbà yí pé ìdájọ́ oṣù wọn àwọn gbọ́dọ̀ fi yan nábìlà wọn àkéde pé abẹ́sẹ̀ mọ̀tọ́sọ́kù ṣàbá ẹ̀ pé àwa yan nábìlà àkùràjọ eléyìí ò rilẹ̀ látọ̀dọ̀ àdébí kọ́kọ́ àdùsọ̀là èyí tó rilẹ̀ òun náà ní kẹta sọ̀yẹ̀ àbí kò sí máa gba ọ̀dọ̀ tẹ́lẹ̀ yóò wá sọ pé ìgbà tí ṣàbá bá ti dá méjì òun ọgbà ẹ̀ so ìtẹ́lẹ̀ yìí látàrí pé orin lè látọ̀dọ̀ àlejò sọ́kọ̀ láàrin sọ́là èèyàn gbọ́dọ̀ fi ilẹ̀ ni. èyí tó rin ilẹ̀ ni pé bẹ́ẹ̀ máa ti lágbára láti gbàdá ti wọnú ṣàbá kéèyàn gbà rẹ̀ bó ti lágbára. ṣùgbọ́n tábà ti pé ìfẹ́ ṣàbá kú méjì èèyàn fi àwẹ̀ lẹ̀ torí pé àyíká àwẹ̀ pàdé oṣù rọ̀mọ̀dán. ṣùgbọ́n síwájú gbàyẹ bẹ́ẹ̀ máa ti lágbára ó dà ní kó ti gbà wò nínú oṣù yìí ṣùgbọ́n àní sàdáyé rí ọjọ́ kan bọ́yá ọjọ́ karùn-ún nínú rẹ̀ ni o àbọ́jọ́ kẹwàá ni o àbí ìgbà tí ọba dá méjì ni o èyí táwọn èèyàn wọn jọ látọ̀dọ̀ ara wọn tí ò rinlẹ̀ látọ̀dọ̀ àdẹ́rù ọ̀hánbẹ̀ kọ́kọ́ bá wọn fẹ́ là nìyẹn láti ní sọ pé ẹ bá ti dé kan tó ń sẹ ìjọ tẹ̀kan tí èyí ti kó ní ẹ̀rí rẹ̀ látọ̀dọ̀ àdẹ́rù kọ́kọ́ bá wọn sọ́dà ìtẹ́nà àkóso rẹ̀ kó tóbi tó ọlọ́ọ̀bọ̀ dàlú láyà torí pé májẹ̀mú sẹ́ni kéèyàn ó ti ti torí tọ́lọ́ọ̀ ó sì wà níbàámu sí ẹ̀tọ́ náà bá fi sẹ́ iṣẹ́ rántí sí àlẹ́wọ̀ mohammed sọ́kòrò àlọ́lẹ̀ ọlọ́run yóò ṣe àlámọ̀rẹ́ ìkọ̀kọ̀ wọn nírọ̀rùn yóò sì jẹ́ kí a lè gba èyí tí a bá lágbára yóò sì gbà bẹ́ẹ̀ sì kọ̀ ní oṣù ṣàbáyé yóò sì jẹ́ kí a lè rí oṣù ramadan tí a gbà pẹ̀lú àlàáfíà àti ìbẹ̀rù ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ودمر أعداءك أعداء الدين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر ذنوبا إلا أنت واغفر لنا من من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم فلا هم على تدع لنا ذنبا إلا غفرته ولا هم إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حادث من حوادث الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين